bàbá mi ti kú ni bàbá mi ti kú o mo tún dìde fatherless lẹ́ẹ̀kan sí bàbá pa pa Charles Olúmọ bàbá àgbákò. feel. mo feel bad because kò sẹ́ni tó fẹ́ kí arúgbó òun kú because bàbá máa ń pè mí every other day òun máa ṣàdúrà fún mi ṣàdúrà fún mi ṣàdúrà fún mi and he was one of my best friends in fact he was a he was one of my best friends that let me just put it that way èmi àti wọn man ń dápara máa ń ṣe yẹ̀yẹ́ so i really really miss him i know he was he lived a good life he was okay eh, wọn ò ráre and to lo laye no. That he lived a fulfilled fulfilled life but kosi bo bó ṣe fẹ́ rí náà I yìí miss one náà ni. Baba man ń ṣàdúrà gan. Baba man ń He was a prayerful man. He will always pray. He will always pray. He will always pray. And he was always happy. Baba mama sọ fún mi pé má ronú o, Folúkẹ́ má ronú o, kò sí nǹkan tó wà lókè tílẹ̀ ò gbà o, má ronú o. He was always a happy man and he was contented. Baba ní ìtẹ́lọ́rùn gan and Baba strong gan. As at last year, Baba ìṣe production, ìṣe production pẹ̀lú Baba late last year àìṣe production pẹ̀lú bàbá two weeks ago bàbá ìtẹ̀lé ọ̀rẹ́ mi Doyin Amadu ìgbà tó lọ ṣe burial bàbá ìlọ bàbá ìrìn lọ so he was a very strong man. ah sunre o Charles Olúmọ bá mi i will miss you i will really really really miss you i will miss you.